lélẹ́lẹ́lẹ́lẹ́ o àfi ìgbà pé wọ́n rìsẹ́ẹ̀tì orí mi lélẹ́lẹ́lẹ́ lélẹ́lẹ́lẹ́lẹ́. lélẹ́lẹ́lẹ́ lélẹ́lẹ́lẹ́lẹ́ o tólú ẹ̀ bá ti rí owó báyìí máa ń dàbí pé wọ́n rìsẹ́ẹ̀tì ayé olúwẹ̀ ní sá. kàdánkàdá. Ah! Ah! welcome kàdákàdá ọlọ́run ló ní ọmọ rí sá ha Clement àti Nnamdi kọ́ yìí tó lè bá ti rí owó báyìí aró sì mọ rìsẹ́ẹ̀tì ní sá àwọn náà ni ah, ah, owó leléyìí ayajajajajajajaja Clement rí àbójú mi rí three sixty ni Ah ah. Ah, òun àti Nnamdi ni o òun àti Nnamdi ni o. àbọ̀ lórí burúkú làwọn tó fọwọ́ ìsíbi ni àbọ̀ fi jọ́ ògùn ni èmi gan ògùn ká má rí mo mú ah! mo dáná wọ́n lọ́yìn tilẹ̀ sànú fẹ́ni tẹ́ ló sànú fún èmi làpótí ẹ̀rí olúwa àpótí ẹ̀rí olúwa kì í àpótí ẹ̀rí ọlọ́run ni mí. Ah, ah ọ̀gọ̀dẹ̀ lẹ pera yín. ah ṣe o fẹ́ ṣe mí léṣe ni. ní ṣe yín léṣe. Ah, àbí kò fẹ́ da fáwọn tó ní ẹ ni. kí ni kí lẹ̀ ń sọ yìí kí lẹ̀ ń sọ yìí. àbí kò ṣe ẹ ni. nǹkan tó ló ṣe yín èmi tí wọ́n pé mo ti lọ báyìí mo ti bọ̀ báyìí mo ti rówó yẹn. owó wo ló. ẹ ṣe báyìí ah, lówó. ṣé ìwọ ló lówó. ẹ̀yin lẹ ní. lọ́wọ́ tí mo lè tí mo ti tí mo ta gàrí kù. àmọ́ ah, tòótọ́ ni mo rí ìgbà tẹ́ gbé gàrí. mi ò gbé ògbé gàrí rù mo lọ gba owó tí mo fi wọ́n jẹ mí kùlé onígàrí ni kí ló ń ṣe ẹ́ náà. màmá ìkọlá ń pe bí o. ìsàlẹ̀ fún mi. ẹ máa ma jó sófin. O ti ń jalè wọ ọmọ yìí ẹ ṣe ń jalè kiri yẹn ẹ ní níṣẹ́ ẹ ní ní kọ̀kọ̀ ẹ má jalè kiri àdúgbò ó ah, lè ní ọ̀nà àwọn. ṣé ilẹ̀ lówó ilẹ̀ ní. ò ń bẹ́ẹ̀ lọ́wọ́ àgbàlagbà pé sẹ́mi ni mo lọ má mọ owó wèrè wọn lọ fẹ́ mú. ó yá sún sẹ́yìn. wọ́n ah, ah. fẹ́ tún tì mí lórí owó mi. lórí owó wèrè wo ó yá ká jára wa hmm. wọ́n kọ́ ló lówó. ẹ kí lẹ sọ yìí. ó da àwa kọ́ la jọ lówó. ó yá àwa máa wà kọ́ la lówó. orí ẹ̀jọ̀ ìrọ̀ wà lè yọ ìrọ̀ alẹ̀ mọ́ mi. ọmọ ẹ̀gbọ́n fáyì mo like yín bá. ẹ máa fún ẹ ten percent torí wàhálà tí mo ṣe lórí owó yẹn pọ̀ tí n bá fẹ́ mú bá kàn ṣe frog jump ní tí n bá fẹ́ mú bá ó kàn bẹ́ẹ̀ ni. mo ní bẹ ṣe ń jó dẹ́n ah, jó. mo ń bẹ́gbẹ́ wọ ni o. dídẹ̀ ń jó sáńkù ni. o ti yẹ ń jó sáńkù lórí owó lọ́wọ́. èmi náà sáńkù ni. ẹ̀ sáńkù. fẹ́ gba ten percent. irú ọ̀ máa fún wọn ten èmi mò ń. ten percent ẹ̀yin wá jésù. ah swarin fi orúkọ yẹn ṣeré má máa bá mi ṣe nǹkan tí eh, ten percent ló ń gbà náà. ẹ eh, ó yá má rí ẹ ló burú ó dàpá àwọn tó ní ẹ wọn fẹ́ jèrè ọlọ́ta ẹ. kò sí wàhálà ó dàpẹ́ bẹ́ẹ̀ kí n ṣó yín pé mo san lórí wàhálà mo máa sìn yín dànù o. wàá tì mí wàá ti arúgbó dànù wàá tì mí àgbàlagbà. àwọn arúgbó tó ń ṣe báyìí màmá ẹ wo tí ń lọ́ǹgì ẹ wo tí mo ṣe wáyé ẹ mú ya ẹ kájọ kan. a lè jọ màmá fún ẹ seventy thirty. nínú kí ni. a jẹ seventy thirty. seventy thirty ẹ̀yà ti ta ni. o ò gba seventy thirty. èmi ò gbà má ṣe gbà. o ti yó. ó yẹ máa bẹ̀ wá ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀. kí ni. kẹ mo ti rìn èkó lọ mo ti rìn lọ báyìí mo ti rìn bọ̀ ní níbi tí mò ń gbé. Ah. ṣùgbọ́n mo ṣe rí yóò pé star máa bára mu. èmi ò bọ́ lè gbé amúrabà èmi ò bá wọn gbélé ẹni tí bá ti ń fẹ́ wọn títí ń jalè títí mú nǹkan ní títí kọ́ nǹkan tí ì ṣe tiẹ̀ títí mú nǹkan lẹ̀lẹ̀ ládùúgbò èmi ìbárù wọn rìn sọrí rú wọn bọ̀ ṣe kéré tó ìkòsíbà tó ní fi mí sògùn owó èmi ìbárù yín rìn. o lè ló mọ lè tán mo ti mọ yín báyìí jẹ máa tọ lọ so ah. tàbátàbà yẹ káwọn ará àdúgbò gbọ́ yín ẹ wò erike mo kan báàgì èkó dùn. Ah! Ọlọ́run tí ìbá ń ṣe páàrin báràkì la wà tí mo dẹ̀ mi ò mọ́rú àtò lè kọ kò yẹ kí n bá ọrin rárá. ẹ má bínú. ẹ ó yà sún sẹ́yìn kí n mówó náà mo pariwo ṣé kí àwọn èèyàn mọ̀ pa fẹ́ mówó ẹ. ẹ rọra. mi ò rí kankan báwo lẹ̀nà àbójú mi ni. ó ṣe jẹ́ máa ń wò ẹyẹ dúró sí. wèrè mi ọmọ drama wèrè wo ṣe mọ ní mi ọ̀rọ̀ wọn ó dẹ̀ kí n dúró síwájú. ọmọ ẹ̀wẹ̀ má bàa mi ṣeré o kí ni gbogbo yẹn báyìí kí ló fà á. àbò burúkú lọ láta ẹni. màmá ti máa ṣépè fún yín sọ màá sọ pé èèyàn rágbá fún. Ah, ah. mo ṣàṣọ náà pọ̀ dúró síwájú sọ pé ẹ mọ̀ wọ ẹ wọlé ẹ mọ̀ wọ ẹ wọlé. ẹ má bàa mi ṣeré o. Ah, ẹ gbà mí abẹ́lẹ́ yìí ọmọ ẹni tí a ní òye wò ẹ máa mọ owó. wo tí n bá ń ná ẹ̀ tọ́wọ́ ṣe pẹ̀sẹ̀ ayọ̀nù ló kọlu ẹ. wọ́wọ́ jáde. ẹ bá mọ́wọ́ ń bá mi sọ yìí jàre. àbá òsínú ni àbí kan sórí ẹ ni àgbẹni gbọ́dọ̀ kọ́ mi báyìí.